بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمسينا وبك أصبحنا وبك نحيا وبك نموت وإليك النشور هذا قسم الله أقرأ كاتب النبي محمد عليكم كاتب الله ọlọ́mba ni ṣe fún anabiwa muhammed àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ẹni wá rẹ̀ ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́mba ni yọ́nú sí wọn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́nṣẹ́ wa lẹ́nìkẹ́ láyé àti lọ́jọ́ gbẹ̀ǹde alùkìyàmù ní ọ̀sẹ̀ tí ó kọjá à ń sọ nípa àwọn àwẹ̀ súnà ètí afẹ́ fún mùsùlùmí láti gbà. àti dákọ bi mélòó nínú àwọn àwẹ̀ náà nínú àwọn àwẹ̀ ọ̀hún ó ní àwẹ̀ ọjọ mẹ́fà nínú oṣù Shawwal bákan náà àwẹ̀ ọjọ mẹta mẹta nínú oṣooṣù kọ̀ọ̀kan a ní ó dára pọ̀ tíyàn bá lè gbà á bid kẹtàlá ìkẹrìnlá àti nínú oṣù ojú ọ̀run ní ìtẹ̀síwájú lórí eléyìí síyáàmù yaumin wa fitru yaumin oníkágbà àwẹ̀ ọjọ́ kan kéyìn ó sì fi ọjọ́ kejì kéyìn ó fi sinmi ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn gbà àwẹ̀ lọ́jọ́ àfihàn ọjọ́ Monday ọjọ́ sàlàfà Tuesday èyí ó sinmi àrùbẹ̀hàn èyí ó tún gbáwẹ̀ khamis èyí ó sinmi juma èyí ó tún gbáwẹ̀ èyí pé èyí ó gbáwẹ̀ ọjọ́ kan èyí ó sinmi lọ́jọ́ kejì èyí ó mọ̀ wá ṣe bá ń lọ tí yóò fi jáde láyé sábà nípa àwẹ̀ èyí tó lọ́lá jùlọ léyìí tó lóore jùlọ àwẹ̀ ọjọ́ kan gbàwẹ̀ ọjọ́ kan sinmi níjọ́ kejì eléyìí ni àwẹ̀ tí ó lóore jùlọ ni bàbá fi sọ pé wàá bẹ̀rù síyáàmì lẹ́bi àwòsọ bíi nàbí sallallahu alayhi wa sallam abdallah ibn amr ibn as radiyallahu anihuma an yasuma yawman wa yuftiru yawman. ó ní àsọ́ọ̀lẹ̀ ó ní àṣẹ tí ànábì pa abdullah ọmọ hamur ọmọ haf pé gbààwẹ̀ ọjọ́ kan ṣínú níjọ́ kejì tọ́ba ń sọ nípa àwọn sàhábà tó ti pé wọ́n lákìtìyàn wọ́n níyànjú láti gbà àwẹ̀ jùlọ kò fẹ́ẹ̀ sí ẹlẹgbẹ́ Abdullah ibn Amr ibn As ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ lànàbí ń tì í sí ìjẹ́ sàtọ̀ ní pé mo tó lágbára jù bá ń lọ. lànàbí wàá gbé gbé dérí pé ọ̀dà gbà àwẹ̀ ẹjọ́ kan sinmi ń méjì ó ní ẹni òtí kò á fẹ́ra mi dáríkì. mo lágbára ju lọ anabi wa ni gba awọ ẹjọ kan sínú ń kejì ó lè lágbára lọ anabi hàn án lẹ́yìn kò sáwẹ̀ kankan sọ bíi gbogbo ògbà ni sòkódà àkọọ́lẹ̀ àmà pé ìgbà tí tí tó di pé ó di àgbà tán ó máa kábàámà pé kí n sì ti gbọ́ ní tànàbí sọ fún mi. kí n ti mà kí n ti tẹ̀lé yẹnni pé tábà sọ nípa àwẹ̀ tó lọ́lá jùlọ àwẹ̀ òun ni kéèyàn gbá àwẹ̀ ẹjọ́ kan kéèyàn ò sínú lọ́jọ́ kejì ìbátan níbi wa sọ fún báńtán ànábì wa sọ pé àdà síyàmù Dawud eléyìí ni àwẹ̀ ànábì ọlọ́run Dawud aleyhi salatu wa salam bí ṣe máa ń gbàwẹ̀ nu yóò gbàwẹ̀ lónìí yóò ṣe ní lọ́la yóò gbà lọ́túnla yóò ṣe ní jẹ́ mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. فحافظ عليه عبد الله ولم يخل به حتى توفي abúlé bin amr bin as àwẹ̀ yìí ó ṣe àmójútó rẹ̀ púpọ̀ débi pété jáde láyé yóò gbààwẹ̀ ọjọ́ kan yóò sinú níjọ́ kejì kí ló fà á kàràhíyàtà an yatruka shay'an. fáwọn àlẹ́yìn nàbíyà sallallahu alayhi wa o ó kó ìrakọ́jẹ́ pé ti bá nàbí ṣe ládéhùn kó wọn wá yapa rẹ̀ ńgbà tánàbí ò sí láyé má kámárì sọgbà wẹ̀mí tẹ radiyallahu anhu wa sahabati ajma'in. lẹ́yìn tá a ti gbọ́ nípa àwọn àwẹ̀ mustahabu àwọn èèwọ̀ ni àwọn ọjọ́ kan bẹ èèyàn gbọ́dọ̀ gbà àwẹ̀ ń bẹ àwọn ọjọ́ kan bẹ tó ṣe pé kò sí ní tó burú láti gbà àwẹ̀ ń bẹ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé gba ọjọ́ kan síwájú tàbí kọ́ gba ọjọ́ kan lẹ́yìn rẹ̀ làáfàá wa ti sọ pé wọ́n ìnà àǹbì kì í ti máa nà pé kórìíra o ìtumọ̀ rẹ̀ ni pé sóòrè mà wọ́n ṣe léèwọ̀ fún ni láti gba àwẹ̀ ọjọ́ méjì kan ọjọ́ kìíní ìyàwó mọ̀lẹ́fẹ́tìrì ọjọ́ ọ̀túnú àwẹ̀ ọjọ́ ọdún ìtúnú àwẹ̀ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fi gba àwẹ̀ wọ̀yẹ́ òmùnáhàrì ọjọ́ ọ̀gbọ́nran ìyẹn ọjọ́ iléyà ya tá a èèwọ̀ ni wọn torí àdéhìí tó wá lórí ẹ̀ àdéhìí ọ̀hún muttafaqun alayhi ẹnu imam bukhari àti muslim ẹnu wọn kò lórí pé àdéhìí tó ti pé májẹ̀mú síhà ó pèsè lára ni wọ́kọ̀l bákan náà níbi tó sọ pé ayyamu tashriq ayyamu aklin wa shurbin ayyamu aklin wa shurbin wa dhikrillahi azza wa jal rawahu muslim lára àwọn ọjọ́ tí wọ́n fẹ́ ká fi gba àwẹ̀ ó ní ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ léyá ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ léyá ìyẹn ọjọ́ kọkànlá kejìlá kẹtàlá nínú oṣù Dhul Hijjah àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ ọdún làwọn náà jẹ́ wọn fẹ́ ká fi gba àwẹ̀ torí kejì sọlá wọn bá sallallahu alayhi wa sallam sọ pé ayyamu tashriq ẹ̀yìn ni àwọn ọjọ́ mẹ́ta. tó ń bẹ lẹ́yìn iléyà wọ́n pè ní àyàmù tẹ̀sírìk látàrí pé àwọn alálàájì ọjọ́ kọkànlá kejìlá ìkẹtàlá iná máa ń sá ẹran wọn sóòrùn nígbà téèyàn bá yan ẹran téèyàn fi òòrùn yan àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ẹran àdíyá ẹran tí a fi àwọn ọjọ́ yìí àwọn ọlọ́sẹ̀ bá ti pa lọ́jọ́ kẹwàá ń àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ń ẹni àfi máa ń yan ẹni àfi pè ní ayyamu tashrik alẹ́bi ní ayyamu tashrik àwọn ọjọ́ tá a máa ń yan ẹran sóòrùn yìí ayyamu aklin àwọn ọjọ́ jíjẹ ni o wa shurbin àwọn ọjọ́ mímu ni o wa dhikrillah aláwọn ọjọ́ tá a máa fi rántí ọlọ́run ní azza ọba alágbára ọba tó ọba tó gbẹngbẹ́ jùlọ àfa wa tó ń tẹ̀ síwájú lórí àwọn ààwẹ̀ ètí akọ̀ fún ni láti gbà wọ́n sọ pé wakọ́ọ̀l òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé la yasumanna ahadukum yawma al-jumu'ati illa yasuma yawman qablahu aw yawman ba'dahu òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa kama fi ọjọ́ jimá nìkan káfi gba àwẹ̀ onílà àyàfi mẹ́ta àhádùkùn yẹ́wò màlìjùmọ̀ ha ẹnì kankan nu yín ò gbọ́dọ̀ gba àwẹ̀ lóòjọ́ jimá ilà àyàfi tọ́ba ti pẹ́ńpẹ́ gbàwẹ̀ ńjọ́ jimá ń àyàfi yẹ́wò mẹ́ta kọ̀bìláwò kọ́ gbàwẹ̀ ọjọ́ kan síwájú rẹ̀ ìní bí kọ́ gbàwẹ̀ níjọ́ ọ̀míìsì àti jumá kò sí ní tó tàbí kókò àti jumá àti sátidé kó fún ọjọ́ méjèèjì gbáwẹ̀ kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ o àdéhìí bákan náà muttafaqun alayhi wọ́kọ́ọ̀lù alẹ́bí tí wọ́n fẹ́ ṣe àlàyé fún wa nípa ẹ̀san tó tóbi tó gbangban tí ń bẹ fún kéèyàn gbáwẹ̀ nínú oṣù Ramadan àti kéèyàn ó dìde nàró kó ṣe náà fìlà náà rẹ̀ ó jẹ́ àmọ̀ pé ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ tó ti ṣẹ̀ kọjá ọlọ́run ní kí wọ́n forí rẹ̀ jìn nínú hadith man sọ́ọ́mà ramadana imanan wa lahu ma taqaddama min dhanbi ẹ̀ ń ramadan imanan látàrí ìgbàgbọ́ tó ní sọ́lọ́n ìgbàgbọ́ tó ní pé yìí ni ọgbà torí kọ́nà ọ̀bọ lè bá a san lẹ́sàn-án gófìrọ̀ láhùn máa takọ́dà mẹ́mí dáńbé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó nítàn bá dá sẹ́yìn ọlọ́run ní kí wọ́n forí rẹ̀ jì í wà mí kọ́ ọ̀nà laylatal qadri ìmáàlì wàhtisaaba gófìrọ̀ láhùn máa takọ́dà mẹ́mí dáńbé ẹni lọ́n bá fi ṣe àdínkù òru lailatul qadri tó wá ṣe náfìlà lóru ó ṣe bẹ́ẹ̀ ìmánan látàrí ìgbàgbọ́ tó ní sọ́lọ́n látàrí pé ó ń ṣe àgbéǹlé ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run ìdí tí ìgbà wẹ́nu ìdí tí ìṣe tí ìṣe náfìlà lóru lailatul qadri nu kílẹ̀ san rẹ̀ ghufira lahu ma taqaddama min dhanbihi àwọn ẹ̀ṣẹ̀ tó náà bá ti ṣẹ̀ síwájú wọn ò forí rẹ̀ jì àdéhìí bákan náà mutabakun alayhi. lẹ́yìn lẹ́yìn bàbá tó wá fẹ́ sọ nípa ìtìkáàf wọn ò ràtọ díẹ̀ níwọ̀nba nípa ìtìkáàf wọn wá ní wàkánì sallallahu alayhi wa sallam ya'takifu al-ashra al-awakhir min ramadan hatta tawaffahu Allah. òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ọjà ntí máa ń ṣe àtìpó nínú mọ́sálásí ọjà ntí máa ń dún nímá inú mọ́sálásí ọjà ntí ṣe pé kì í ya inú mọ́sálásí láwọn ọjọ́ mẹ́wàá fọ́gbẹ̀yìn nínú oṣù Ramadan lórí ìṣesí ìlànà bí wà hàtà tàwàfáwò lọ tọ́lọ̀ fi mú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ wà á tàkàfà àzùwájú mi bá a dé àwọn ìyàwó ànábì wọ́n ṣe ìtìkáàfù pẹ̀lú ànábì nígbà ayé rẹ̀ ànábì tún jáde láyé tán wọn àtúnyẹ ìtìkáàfù wọn àtúnyẹ ṣe àdéhìí bákan náà mutabakun alayhi ńlò náà tún jẹ́. lẹ́yìn náà bàbá tí wọ́n fẹ́ ṣe àlàyé fún wa pé a di gbàdàgbà a ṣe ìrìn àjò lọ sílùú ibìkan kálá fẹ́ lọ sí ìjọsìn fọlọ́run ọba ń bẹ̀ mọ́sálásí pàtàkì kan ọ̀nbẹ́ńbẹ́ ààyè kan ń bẹ tó pàtàkì téèyàn ti lè ṣe ìjọsìn ń bẹ ànábì ní lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ yìí ẹ mẹ́sàn pé ẹ fẹ́ lọ sí mọ́sálásí kankan o nínú hadith la tashuddu rihal illa ila salasati masajida ẹ mẹ́sàn pé ẹ fẹ́ di gbádàgbọ̀n ẹ fẹ́ ṣe ìrìn àjò lọ sí ààyè kan tó pàtàkì láti ṣe ìjọsìn àyàfi àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ti ń bọ̀ yìí al-Masjid al-Haram mọ́sálásí ọlọ́run ètí bẹ̀ ní Mẹ́kà mọ́sálásí abèèwọ̀ téèyàn gbọ́dọ̀ pààyàn ńbẹ̀ téèyàn gbọ́dọ̀ wà tí ọ̀dà kankan níbẹ̀ wà masjidi hàdà àti mọ́sálásí mi yẹ mọ́sálásí àníbọ̀ Muhammad ìyẹn ní Madina wal Masjid al-Aqsa àti mọ́sálásí èyí tó jìnnà jù ìyẹn mọ́sálásí kodos anabi ní èyí ó ṣe ìrìn àjò májègbà dàgbọ̀n lọ sí mọ́sálásí kankan ká yọ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí àdéhìí bákan náà mustafakun alayhi ńlọrin náà tún jẹ́ so ibi tí ọ̀rọ̀ ààwẹ̀ ibi tí òun tí ó parí sí onílẹ̀yìn ẹ jẹ́ ká máa wá tu níkọ̀ọ̀kan èjèèjì ìkíní al-ayyam al àwọn ọjọ́ ètí à ń kọ̀ àbí ètí à ń ṣe léèwọ̀ fún wa láti gba àwẹ̀ nínú rẹ̀. afa aṣááríhùn sọ pé hunaka ayyamu náà rasulullahi sallallahu alayhi wa sallam an siyamiya àwọn ọjọ́ kan bẹ̀ wò léyìí tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba fúnra rẹ̀ ńlọ́kọ̀ fún wa tàbí ńlọ́ṣẹ́ léèwọ̀ pé a gbọ́dọ̀ gba àwẹ̀ nínú rẹ̀. ìkíní síyáàmù yóò mẹ́ẹ́ àlẹ́hìnbẹ́yìn àwọn ọjọ́ méjèèjì tó jẹ́ ọjọ́ ọdún ọjọ́ kìíní àtọjọ́ kejì ìtúnu àwẹ̀ àtìléyà èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ ń bẹ̀ o kọ́ọ̀lù wà náà kéde parí yẹnni pé síyáàmù yóò mẹ́ẹ́ àlẹ́hìnbẹ́yìn haramun gbígbà àwẹ̀ lóòjọ́ ọdún ìtúnu àwẹ̀ tàbí lóòjọ́ ọdún ya. ìkíníkejì àwọn ọjọ́ méjèèjì yìí ààwẹ̀ gbígbà nù rẹ̀ èèwọ̀ ni o faqad kasratul ahadith fi nahyi an siyami yawmay al-fitri wan-nahari ọ̀pọ̀lọpọ̀ àdé ńlọ ti wá tọ́dá lórí pé àníṣe èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fà àwọn ọjọ́ méjèèjì yìí ẹ gbọ́dọ̀ fi gbààwẹ̀ kí ló fà á lè anáwùmá ayédán lélmùsùlùmí náà torí pé àwọn ọjọ́ méjèèjì ọjọ́ ọdún lọ́jọ́ fáwọn mùsùlùmí tó bá ti á rí bẹ́ẹ̀ wàá lọ mùsùlùmí àyè òbíyìrà fárẹ́hà fi àdáyìn ìyọ̀mẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ni ńgbọ̀n bá wàá gbáwẹ̀ ọ wàá rojú kókóókó arọ́mọ wàá kàn ọ́ rárá wọn àfẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó o ṣe àfihàn pé inú rẹ̀ ń dùn nínú ayọ̀ lọ́wọ́ à láwọn ọjọ́ méjèèjì yìí tọ́ba ti arí bẹ́ẹ̀ ajẹ́ pé fàyè fún tí rò fíìyì na ọjọ́ méjèèjì èèyàn ò ní gbààwẹ̀ o èèyàn jẹ ọ̀sán láwọn ọjọ́ méjèèjì ni. wọ́n yàtọ̀ náà wà ló mímà hálàlọ́ láwùn mí náà fìyà ajẹ́ pé tọ́ba jẹ́ mùsùlùmí lóòjọ́ ọdún méjèèjì àwọn tó lọ́nba ṣe jíjẹ mímu rẹ̀ lẹ́tọ̀ọ́ kọ́ máa jẹ́ ni o wọ̀lámíyàtì sọ́ọ̀rì fún lèhádà náàyè àwa padà rí àdéhìfì kankan léyìí tí ó sọ pé rárá o kì í tún ṣe èèwọ̀ mọ́ o tuntun bó ti jẹ́ pé kọ̀díwárọ̀dà ìdàtò àhàdé fi náàyè ọ̀pọ̀lọpọ̀ àdéhìfì ló sì wà lórí pé ẹ má ṣe gba àwẹ̀ ní àwọn ọjọ́ méjèèjì ẹni pé tá a bá ń sọ nípa ààwẹ̀ àṣoríṣiríṣi ààwẹ̀ ní ń bẹ́ẹ̀ àti àwọn àwẹ̀ kan bẹ tọ́jẹ́ pé dandan ni ká gbà á bí àwẹ̀ Ramadan àbẹ́ẹ̀tì ẹ̀kọ́ síyáàmù nazirin àwẹ̀ téèyàn fi sì lórí fọlọ́n tó tó ọlọ́run o nǹkan báyìí báyìí tí mò ń fẹ́ lórí tó o bá lè ṣe fún mi ń gbà àwẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta léra fún ọ irú àwẹ̀ bá nìyẹn ọ̀ràn yẹn ni. àwọn àwẹ̀ kan bẹ mustahab wọ́n fẹ́ fún wa láti gbà ni ìlànà ìta dákọ níjẹjọ àwọn ẹjọ́ khamis àti itnain ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù oṣù kọ̀ọ̀kan àwọn ọjọ́ mẹ́fà nínú oṣù shawal àti àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta lóṣooṣù kọ̀ọ̀kan ní pàtàkì jùlọ ayyamul bid ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹrẹ̀ẹ́dógún nínú oṣù ojú ọ̀run. ìyẹn ni pé àwọn àwẹ̀ kan tó tó jẹ́ pé sawmu muharram as-sawm al-muharram àwẹ̀ pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gbà á ní àwọn ọjọ́ méjèèjì tí a gbọ́n. nínú ẹ̀ síyáàmù àyàmì tashriq àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ iléyá àwọn ọjọ́ náà ọjọ́ jíjẹ mímu ni àìgbáwẹ̀ rẹ̀. afáwa <clears throat> sọ pé wàá bá dalilun ala anna la tusam lẹ́yìn tí a máa bí tiwa pé àyàmù tashriq àwọn ọjọ́ mẹ́ta tó wá lẹ́yìn ọdún iléyá ọjọ́ jíjẹ ni ọjọ́ mímu ni ọjọ́ tá a fi rántí ọlọ́run ọba alágbára ọba tó tóbi tó gbọ̀ngbọ́n ni yẹn ni pé ẹ̀rí lélẹ́yìn jẹ́ lórí pé àwọn ọjọ́ náà a kì í fi gbáwẹ̀ wa ayyamu tashriq min ayyami mina àwọn ọjọ́ kẹtàlá kejìlá kọkànlá yìí àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ńlá àwọn ọjọ́ táwọn alálàájì máa ń lò ní Mínà yẹn lẹ́yìn bàtà bá kò ní àràfà lọ́jọ́ kẹsàn-án alẹ́ ọjọ́ kẹwàá á wà ní Muzdalifa ibẹ̀ láwọn alájọ ti ké ìrun magrebi àti ìṣáì níjàmù tààkìr yẹnni pé wọ́n lọ magrebi lára wọ́n sọ sẹ́ndì ẹ̀dẹ́ àsìkò ìṣáì àárọ̀ ọjọ́ kejì wọ́n kírun àsùnbà Muzdalifa náà wọ́n ti kí ọjọ́ kejì ẹni ọjọ́ kẹwàá nínú oṣù Dhul tò lẹ́yìn ọjọ́ kẹwàá ń ibẹ̀ wọn ti lọ sí jámúra ibẹ̀ wọn ti lẹ òkò òkò yẹn ọ̀nà kan péré òní wọn ti méje péré lẹ̀ àwọn ọjọ́ mẹ́ta tó sẹ́kù lẹ́yìn ẹ̀ wọ́n mọ́kànlélógún méje méje sí ààyè kọ̀ọ̀kan nínú àwọn ààyè mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn rẹ̀ wọ́n fàárí wọ́n pẹran ẹ má láǹfààní láti lọ ṣe tọ̀wáfù ìfàádọ̀ tó jẹ́ orígun dandan yọ lọ ṣe. tó bá bá ṣe á kú òmẹ́ á wà á kọjá sí Mínà Mínà ò láti ṣe ọjọ́ kọkànlá àtọjọ́ kejìlá tàbí ọjọ́ kọkànlá kejìlá àti kẹtàlá fẹ́ bá fẹ́ lu ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta pé ní Mínà ṣùgbọ́n tí ó fẹ́ lu ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta pé ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá kí magribi tó tó tètè ti kúrò ń bẹ̀ kó o ti wà nígboro mẹ́kà tọ́jọ́ báyìí lè lu wọ̀mọ́ ọlọ́ àti pé dandan èyí ó ṣe ọjọ́ kẹtàlá èyí ó ṣe ń bẹ̀ náà nù yẹn pé lẹ́yìn ìgbà tá a bá darí dé láti Muzdalifa tá a lẹ̀kùn tán tọ̀wáfùlẹ̀ ìfádọ̀ ibi tá a máa parọ́ jọ sí lọ́jọ́ mẹ́ta kí ṣe ájì ò tó tán yányá ibà yẹn ń pè ní Mínà yẹn ni pé àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n á fẹ́ kí àfìgbàwẹ̀ wọ́n sì míyà àyàmà tashriq wọ́n pe àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àwọn ọjọ́ tashriq kí ló fà á lẹ́yìn nẹ́ẹ̀sà fi ya yanshuruna luhum al-adahi torí pé lọ́jọ́ làwọn èèyàn máa ń yan àwọn ẹran léyà ni wọ́n nà fẹ́lẹ́fẹ́lẹ́ sínú ọ̀run wa luhum al àwọn ẹran táwọn alálàájì tí wọ́n bá fi ṣe ẹ̀bùn fún lé ọlọ́run ọjọ́ náà òní wọ́n nà sóòrùn hátà tó ṣèríkọ àṣàm tí tóòrùn tí ó fi ràn tí ó fi gbẹ tóòrùn ó fi ràn sí wàhátà tàjífà tí gbogbo omi ara náà tí ó fi gbẹ wọ́yà kò lóòní ha kọ̀ déédá wọ́n máa wá jẹ́ bígbà tí yẹn bá ń jẹ súyà fasomiyat ayyamat tashrik ìdí nìkan fi sọ ní ayyamat tashrik fàákpàrà rasúlù sallallahu alayhi wa sallam anabi wa fi ń tó wa létí pé tọ̀ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ń àyàmù aklin ọjọ́ jíjẹ ni o wàṣúrìbìn ọjọ́ mímu ni o àṣetùmọ̀ rẹ̀ ni pé láyà jùsù síyàmù à kọ́tọ́ náà láti gbà àwẹ̀ láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bó tẹ̀jẹ̀ pé arínú àwọn onímọ̀ tí a ń ṣe ìbẹ̀kùn fún ẹ̀ ń bá ṣe pé àti umura àti ájì tàmátùn ìlò ń ṣe bó ṣe kọ́ parí umura tán ó ṣe tahallul ọbọ̀rọ̀ alẹ̀ bó ṣe á di ọjọ́ kẹjọ nínú oṣù bẹ́lẹ̀ ìjà ọmọ àníyàn kó ń fẹ́ ṣe ájì irú ẹni báwọn irú ẹni báwọn yóò pa ẹran láti lè bá fi ṣe ìtanràn nínú Suratul Baqara fàyídà àmì ń tún. فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي إذا نبان يوفى أنا هدية أنا تعفي سبو فلي الله ẹnití ọba wa lágbára láti pẹran àjẹ pé yóò gbààwẹ̀ ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́ta ní Mẹ́kà ọjọ́ méje nígbà ọba padà sílùú rẹ̀ tílùkà ń ṣe ràtúnkà mílá dáàlì kàlímà lam yakun àlùhó haadir masjid al-haram àwọn afáwa sọ pé ẹ bá ti kọ́ bá ní àwẹ̀ ọjọ́ mẹ́wàá yìí tó bá ní lọ́rùn wọ́n ní kò sí ní tó burú àwọn ọjọ́ mẹ́ta tí ó lò ní Mínà ó lè fi yanjú àwẹ̀ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nké mú kúrò lójú ọ̀nà hatta yakuna qad sama salasata ayyamin fil tí ó fi jẹ́ pé àwẹ̀ ọjọ́ mẹ́ta tí ẹnì kan gbà ní hajj ó ti gbà á nígbà ó délé wáyà sóòmù sábà wọn ta ayyam ìdá àrọ́jà ìlà àlè ìgbà ọba padà sọ́dọ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ ọjọ́ méje yòókù yóò lọ máa rẹ rẹ̀ ńbẹ̀ ọjọ́ oríṣi àwọ̀ ẹlẹ́ẹ̀kejì lé àwọn ọjọ ètò àtọ́ká ti gba àwọ̀ ẹnu ẹ̀ ìkẹta sèyáàmù yaumil jumu'ati àwẹ̀ ọjọ́ jimá náà wọn gbà á torí àdéhùn sọ pé ẹnìkankan nu yín ò gbọ́dọ̀ gba àwẹ̀ lóòjọ́ jimá ìlà àyàfi tó bá ṣe pé àyàsùmà yàwó máa ń kọ̀bìláwò yóò gba àwẹ̀ ọjọ́ kan síwájú jimá tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àwòyáwò mẹ́rin bá àdáwò tàbí kọ́ gba àwẹ̀ ọjọ́ kan lẹ́yìn ọjọ́ jimá. náàyè àǹtà fíìsì yìí bì bá gbọ́ àdéhìí yìí dáadáa. kò sí ní tó burú láti gbà àwẹ̀ lọ́jọ́ jimá pẹ̀lú májẹ̀mú tí yàn bá ti gbàjọ́ kan síwájú tàbí kéèyàn gba ọjọ́ kan lẹ́yìn rẹ̀ ajẹ́pẹ́ takhsisu yaumil jumu'ati bi siyami eléyìí nìkan ni kọ̀tọ́ súnà ọjọ́kọ́jọ́ jimá nìkan lèyìn ọ̀dà fi gbà àwẹ̀ eléyìí náà ọ̀tọ́ súnà kí ni tọ́fà tó kí táwọn sọ nípa ọdún àwa mùsùlùmí ọdún mẹ́ta la ní ìtúnu àwẹ̀ ọdún ni iléyá ọdún ni ọdún ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ ńkọ́ ọjọ́ jimá ọjọ́ ọdún lòun náà jẹ́ wàdáàlì kàlẹ́ àndẹ̀wò àyíndọ̀lẹ̀ ọ̀ṣùgbọ́n látàrí pé ọdún ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ ńlọ́jọ́ jimá ńlọ́jẹ́ yàtọ̀ sílẹ̀yìn wọ̀lẹ́ni fi hábi ìsọ̀lá wọ̀lẹ́ni fi hábi ìsọ̀lá alẹ́tì yàtúnà min ba'id àti pé na kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léyìí tó ṣe pé àti àtàwọn àyè tó jìnnà tó jìnnà làwọn èèyàn ti máa wá kí irun ìyẹn ní ọjọ́ iléyá ní ọjọ́ jìnnà látàrí pé àwọn àyè tó jìnnà tó jìnnà làwọn èèyàn ti máa wá ọjọ́ yẹn ọjọ́ ọdún ni wọn àtọ́ká fi gbà wẹ̀. falidhalika lamma tí a jẹ́ pé ọdún ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ jimá jẹ́ ìdí ni òun pé màkìrò ni kéèyàn má àwẹ̀ lọ́jọ́ náà walakin al-makruh huwa ifradu ṣùgbọ́n tí ẹ kọ̀ fún wa oníkọ́jẹ́ pé ọjọ́ jimá nìkan lèyìn ọ̀dà ti gba àwẹ̀ ama idha sama qablahu ama idha sama ma'a ghairi fala ba'sa wọn tó bá ti lè gba ọjọ́ mi mọ́ yálà síwájú ni tàbí lẹ́yìn khamis juma juma sabt kò sí ní tó burú náà tó bá ti jẹ́ báwọn lára àwọn ọjọ́ tí wọ́n ti ká dá fi gbà wẹ̀ ènìyàn ò mú sábùtì ọjọ́ sátọ̀dẹ̀ lọ́wọ́ o. àfààní hunaka hadithun marwiyyun ani nabiyyi sallallahu alayhi wa sallam. hadithi kan bẹ léyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ langba tí ń tu wọn ò màtúmọ̀ hadithi ń. àìmàtúmọ̀ rẹ̀ ọ̀fà kọ́pọ̀lọpọ̀ kókó bá. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́yẹ kọ́ gbààwẹ̀ lóòjọ́ àràfà yóò a ọjọ́ àràfà lọ fẹ́ fi gbààwẹ̀ ọjọ́ táwọn ẹni sọ pé a gbọ́dọ̀ fi gbààwẹ̀ ń bẹ̀ àyàfi àwẹ̀ tó bá jẹ́ ọ̀ranyàn nìkan àdìsí lọ báyìí pé látàsóòmù yawma sábìtì ilà fi màfẹ́rẹ̀dà alaykum ẹ má fi ọjọ́ jimá ẹ má fi ọjọ́ ẹ má fi gba àwẹ̀ o àyàfi níbi àwẹ̀ tó bá ṣe lọ́rùn àyàn fún yín nìkan lẹ́tìlẹ́ gbà àwẹ̀ lọ́jọ́ sátidé bí ẹ ti máa ń tunu o walaw lam ń bá ọba rí nǹkan kan fi ń jẹ́ èèpo lọ já èèpo ogi lọ jẹ́ kó fi so àdìsí bí àwọn shabab bí wọ́n ṣe máa ń tunu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ yé bó wà nítumọ̀ àdìsí gangan àṣetuma ọ̀rọ̀ ànábì tó sọ pé ilà fi máa fúru dà lẹ́yìnkún àṣetuma rẹ̀ ni pé fi máa ń ṣòrí àlàkùn yẹn ni pé ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ lọ́jọ́ sátidé àyàfi àwẹ̀ tọ́lọ́mbà ṣe lófin fún yín. àbẹ́yẹ kánàbí yàn fún yín kíkẹ́ gbà bíbẹ̀ bá kọ́ èyí fi ọjọ́ sátidé èyí fi gbaa tọ́ba wo ọjọ́ àràfà ní ìsìn àlẹ́sẹ̀ mi máa ṣeré àlẹ́yìnà bala mi máa ṣeré àlẹ́yìnà àdébókò sì ń tó burú bí ààwẹ̀ ọjọ́ àràfà tọ́ba bọ́ sí fi gbà wẹ̀ ní o ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ká gbọ́ làfáà fi sọ pé wàlàkínà sọ̀híhà ṣùgbọ́n ìtumọ̀ tó bá mu ni pé anna kọ́ọ́láwò fi máa kọ́dọ̀dà aláìkún fi máa ṣòrì àlákùn níbi tọ́lọ̀ tó là kalẹ̀ fún yín tó ṣe lófin fún yín ajẹ́pẹ́ fàyàjúzù àǹtà súnmù ajẹ́pẹ́ ọlẹ́tọ̀ kẹgbàwé lọ́jọ́ sátidé fi máa wà màṣọ́rọ̀ wà màndó níbi àwọn àwẹ̀ tí wọ́n bá fẹ́ fún yín láti gbà àbí ètí à ń ṣe lófin fún yín. fàkànnà náà ya à ń tà sí yawmi sábtì bí síyàm lẹ́nà wọ́n ń bẹ̀rẹ̀ yahood. wọ́n fẹ́ àbí wọ́n kọ̀ fún wa láti gbà àwẹ̀ lóòjọ́ sátidé torí pé ọjọ́ sátidé ọ̀hún ọjọ́ ọdún àwọn yahood ni fàáyìn dùnà ìyẹn ọdún tí wọ́n lọ́sọ̀ọ̀sẹ̀ ọdún tàwa mùsùlùmí ọlọ́sọ̀ọ̀sẹ̀ yawmul jumu'ati ni ọjọ́ jimá ni wàáìdùn yawm sábùtì ọjọ́ ọdún àwọn Yahudi ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ ọjọ́ sátidé ni ẹnba wa gbààwẹ̀ ọjọ́ náà fàkàánà fíìmù wá fáfàkà ńlá wọn bí ìgbà pé ìfaramọ́ ń bẹ láàrin rẹ̀ àtàwọn Yahudi alàtàn bímìlì lórí àti kàǹkà ọjọ́ náà wà tìrọ́mì àbí láti bọ̀wọ̀ fún ọjọ́ náà ìdí nìyí sábà pé kámàdà ọjọ́ sátidé nìkan kámàdà fi gbà wẹ̀. wọ́kànnà àwọn lọ alìlàmọ̀déwà ní fi ìkọ́lé làtàn àdóòfin sábtì tá a bá gbàgbé ọjọ́ sátidé yìí bákan náà ọlọ́run kọ̀ fáwọn Yahudi pé ẹ má dẹ̀dẹ̀ lọ́jọ́ yìí o ọlọ́run fi ṣe àdánwò fún ni àwọn ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yòókù ti bẹ láàrin ọ̀sẹ̀ ọlọ́run ní ká máa fi dẹ̀dẹ̀ ká máa fi pa ẹja ọjọ́ sátidé nìkan ọlọ́run nìkan máa fi ṣèjọsìn fún un ọjọ́ tó náà wá nìkan máa fi ṣèjọsìn fún un ọjọ́ gángan lẹ́jọ́ wa máa pọ̀ lódò àwọn ọjọ́ yòókù wọ́n ó ju àwọn sódò wọ́n ó ju ìwọ̀ sódò kò ní rẹ́jà kankan mú wọ́n wá dètè sọ̀rọ̀ ara wọn wọ́n dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ètò tí a dá ni pé ìbúrò ni a máa dọ̀ọ́dọ́ ni a máa ìbúrò jọ sátidé ni a máa dẹ̀gbẹ́ hàn ní dẹ̀gbẹ́ jọ sátidé wọ́n wá ju àwọn sódò láti jọ juma tó bá di jọ sunday wọ́n wà lọ wọ́n wà lọ mẹ́ja so ìparí ọ̀rọ̀ wọn ni pé ọlọ́run padà sọ wọ́n dọ̀bọ ó sọ àwọn kan nù wọn ó sọ wọ́n di ẹlẹ́dẹ̀ látàrí wípé wọ́n ṣe ìfẹ́ inú ara wọn wọ́n yapa àṣẹ ọlọ́run. afa sọ pé fàámi ìdáàlà mi kà fọ bíyàn bá dá fi ọjọ́ sátidé nìkan tíyàn ọ̀dá fi gbà wẹ̀.

وكذلك إذا صاموا في أيام البيت bákan náà ká sọ pé àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta ètí ànábì ní ká máa gbà lóṣooṣù ní oṣù ojú ọ̀run wáyé pé kan náà àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́jú àyè amúlẹ̀bẹ̀ tọ́gbọ́jọ́ sí ọ sátidé kò sí ní tó burú láti fi gba àwẹ̀. وكذلك إذا كان يصوم يوما ويفطر يوما bákan náà tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ ń tó kúndùn àwẹ̀ ń gbígbà yóò gba àwẹ̀ ọjọ́ kan yóò sì ní ọjọ́ kejì ó ti wá sinmi lọ́jọ́ juma ó yẹ kó gba àwẹ̀ míì lọ́jọ́ sátidé ṣé yóò fi lẹ̀kọ́ ní ìgbà rárá yóò gbà á látàrí wípé ìṣesí ti ẹnu yẹn ni pé fàáfàá yawm al-jumu'ah àti wàfàá yawm as-sabt fala ba'sa bi dhalika kò sí ní tó burú láti gbà àwẹ̀ ọjọ́ sátọ̀dé wàkàdálìkà ìdá fọ́ọ̀dáfà yawm àárọ̀fà bákan náà ọjọ́ sátidé tó bá forí gbárí pẹ̀lẹ́jọ́ àràfà ìyẹn pé táyé pọ́jọ́ àràfà ìgbà tí wọ́n kà á ọjọ́ sátidé lọ́bọ́ sí èèyàn gbà wẹ̀ o. àwọn yóò máa ṣòro anáwó yóò mọ̀ sàtì àbí ọjọ́ aṣúra ọjọ́ kẹwàá nínú oṣù muharram léyìí tó ṣe pé àwọn Yahudi máa ń fi ń gbààwẹ̀ láti lè bá a fi dúpẹ́ fọlọ́n pé ọjọ́ lọ́lọ́run la àwọn bàbá àwọn àgbà lọ́wọ́ fìdáhùn wọn fọjọ́ yẹn gbáwẹ̀ ìgbà anábì bá wọn lórí rẹ̀ anábì náà ń gbáwẹ̀ pẹ̀lú wọn. gbọ̀wádìí lọ́dún kẹsàn-án tọ́gbà tán ọwá nítọ̀ tó ló kù dọ́dún tí ń bọ̀ la àsùnmọ́nà tá àṣẹrọ àtọ́jọ́ kẹsàn-án àti kẹwàá ní ti gbàwẹ̀ láti lè yẹn kọ̀ bá ànábì láyé tó fi jẹ́ pé ọlọ́run ọba rẹ̀ ntàfẹ́fà ọlọ́run ni pé kò sí ní tó burú láti gbà àwẹ̀ lóòjọ́ sátidé ìkíní tí ì bá ti pé amọ̀ọ́mọ̀ tó gbọ́dọ̀ sátidé la fẹ́ fi gbà àwẹ̀ ìnínú yẹnni pé tàbá gbà àwẹ̀ sátidé má sànńdé tàbí sátidé má júmọ̀ kò sí ní tó burú mbẹ̀ bákan náà táwẹ̀ táṣúwá àbí àṣúra tó bá bọ́ sọ́jọ́ sátidé kò sí ní tó burú láti gbà àwẹ̀ bákan náà ọjọ́ àràfà tó bá jẹ́ pé ọjọ́ sátidé bá ní kìí ṣe ìwọ̀ kò sí tó burú o kìí sì mà kúrú o màlúgbòbò ń fi ní o ẹ̀ṣẹ̀ ọdún méjì ni wọ́n fi parẹ́ fún ìyá lọ́jọ́ àràfà nìkan. bàbá sẹ́kùn Islam Ibn Taymiya àkọlùmbá ní kẹ́ nínú ìbẹ̀rẹ̀ tíra wọn iqtida'u siratil mustaqim mukhalafata ashabil jahim ọ̀nbẹ̀ńbẹ̀ bàbá sọ pé إذا كانوا يعظمون يوم السبت فلا يجوز تخصيصه تعظيما له tó bá dáhùn kan bá máa ń pàtàkì ọjọ́ sátidé adépẹ́kọ̀ lẹ́tọ̀ọ́ láti dáfi ọjọ́ nìkan gba àwẹ̀ káàánú ìfowópamọ́ ọ̀la káfíńgbẹ́ tóbi fọjọ́ sátidé ṣùgbọ́n ìdàfọ́ máa wò límùnà sábàtì tó bá gbà á nítorí okùnfà kan torí ìdí pàtàkì kan bàbá ní wàlísàbà bíi tọgbà nítorí sáàdì kan fàlẹ́ àkóónù mọ̀ wá fi kàn láwọn ajẹ́kúrò ẹni báwọn kọgbà awẹ̀ lẹ́yìn tó fara mọ́ ìṣesí àwọn tó ṣe pé wọ́n ń pàtàkì ọjọ́ sátidé wọ́n ń gbé ọjọ́ náà wọ́n ń gbé tóbi. fọ́dùlù rọmọdán ọlá ti ń bẹ́ẹ́ fún ààwẹ̀ gbígbà nínú oṣù rọmọdán kọ́ lóhùn. من sama رمضان imanan wa ihtisaba òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹ ń bá gbààwẹ̀ Ramadan torí ìgbàgbọ́ tó ní sọ́lọ́run torí ìgbàgbọ́ tó ní torí ẹ̀san ètí ń béèrè fún lọ́dọ̀ ọlọ́run lẹ́gbẹ́ tó dín tí ìgbà Ramadan gbófinró ọlọ́run máa takọ́ dàmọ̀ ní dáńbì àwọn ẹ̀ṣẹ̀ tó ti wù síwájú ọlọ́run forí rẹ̀ yóò fi dì í. wa sọ pé òṣèrètò fi hàdà kó lé ìmánan wà ihtisaban níbi àwọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ń anabi sáà ń sọ pé ìmánan wà ihtisaban ìmánan wà ihtisaban kí ni ti ń jẹ́ ìmánan ó wà tasdiqul jazimu bi annahu amalun fadil oníkéyìn ó nígbàgbọ́ léyìí tí ò níyèméjì nínú pé iṣẹ́ ń gbé kéyìn ọgbà wẹ̀ iṣẹ́ tó lọ́lá pọ̀ ni sàwọn àfihàn yálà ààwẹ̀ ni àbí kéèyàn ó dìde náà lóru kéèyàn ó ṣe náfìlà nínú oṣù Ramadan wọlé ìtìsáà yẹn ni pé tọ́làbùlẹ̀ ájírì ìyẹn gba ààwẹ̀ náà lẹ́ńtìdì ń béèrè ẹ̀san lọ́dọ̀ ọlọ́run fàyẹ́kọ̀rọ̀jù fàyẹ́kọ̀rọ̀jù máa ń fọ́ ọmọ wo mọ̀jàrọ́ tọ́lìnàṣ ajẹ́ pé ìgbà táwọn ẹbí ti fún lóńdè pé ẹ̀ ń bá gbà á torí ìgbàgbọ́ tó ní tàbí nítorí pé ń béèrè ẹ̀san ẹ̀ ń bá gbà nítorí fáàrí kò ní lẹ́sẹ̀ kankan nù o bákan náà ẹ̀ ń bá gbà àríyá nítorí ṣe kárí mi tàbí tàmàdúhà káwọn yóò lè bá yín oní òní lẹ́sẹ̀ nù o wàkàdálíkà máa ń sọ wá dàtà bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá ti pé ọkọ̀ ìgbàwé Ramadan ẹgẹ́ bí àṣà ẹgẹ́ bí ìṣesí ilé ìgbà kò gbà nítorí pé ìjọsìn ni irú ẹni báyìí náà kò ní ní ládàáhùn tẹ́ lórí kìyàm àti òru Laylatul Qadr. kọ́ọ̀lù ìwọ́sirọ̀ làwọn máa taqaddama min dhanbi irú ẹ̀sán wo lẹ̀sán ètí wọn wọ̀gilé tí wọ́n forí rẹ̀ jìyàn àfáà ní oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ ṣùgbọ́n iye tọ́tẹ̀ wọn sùn wọn jùlọ ni pé anel magufirota tafasubi sọgọ́ọ́rì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kò láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò nínú o ṣùgbọ́n àánú ọlọ́run ọgbà ààyè èké ọlọ́run ó tóbi pọ̀ ìdá kọ́wìyà sábàbù tó bá jẹ́ pé àní èèyàn dáa tó bá jẹ́ pé tìtorí tí èèyàn fi gbà á òun náà tún dáa lè tún ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá náà mo tó forí ẹ̀ náà mo tó fi jì ìyẹn jẹ́ ọ̀wẹ̀ ọ̀rọ̀ lórí ààwẹ̀ lápapọ̀ bàbá fẹ́ sọ̀rọ̀ ní ṣókí nípa alẹ́ǹtìkáf iṣẹ́ àsìkò nínú mọ́ṣáláṣí ìdùnnímọ́ inú mọ́ṣáláṣí ìwọ ń kókó mánu mọ́ṣáláṣí lẹ́yìn tí fi ń wá òru Lailatul Qadri. kí wọ́n ní tí ń jẹ́ ìtìkáf àwọn àfáà ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ni luzumul masjid lè bá wọn àtìlá kéèyàn ò inú mọ́ṣáláṣí ó ṣe bẹ́ẹ̀ láti lè bá fi tẹ̀lé àṣẹ ọlọ́run fayelzam masjid aminal masajid yatafarraga lil ibada yẹni pé èèyàn wà nù mọ́sálásí láti lè bàjẹ́ pé èèyàn ráyè pátápátá fún ìjọsìn fọlọ́n wọ̀yà nkọ́tì wọn ni dúnìyà èèyàn ọjà hán kúrò ní gbogbo ntọ́jẹmọ́ àlámọ̀rí ayé àti ìka ìrojú pẹ̀lú ayé wàyí òkùnrin àlọ́ lọ́ọ̀yì tààlà yóò wá dojúkọ ìjọsìn fọlọ́wọ́n ọba rẹ̀ nìkan ṣoṣo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní máa ń tara rẹ̀ jẹ yóò lọ lọ ṣe ìtìkáàfù ìtìkáàfù tó wà yóò gbọ́ tí fún tẹ̀dọ̀ yóò gbọ́ ńbẹ̀ àwọn òròyìn tí a máa ń rò lọ́sàn-án báńkọ́gbì báńkọ́gbà yóò tún bọ̀ nínú ìtìkáàfù lílí newspapers yóò tún kà ń bẹ̀ gbogbo okú tọ́pa tọ́pa wàsáàpù òru náà níbi tí ń bi ìtìkáàfù náà ní ti ń ṣe irú ẹni báwọn kọ̀mọ̀ntì ń ṣe níbi ìtìkáàfù làwọn afáàfi sọ wípé tábà ń sọ nípa ìtìkáàfù kọ́tọ̀ lè hàn láyìíkì ánìlẹ̀ kọ̀ láyìíkì lèlè ti sọ́ọ́ lè wọ́n ní ti ń jẹ́ ìtìkáàfù yẹn ni pé kọ́tọ̀ lè hàn gbogbo ti ń jẹ́ ìbáṣepọ̀ láàrin ìwọ àtàwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá oge ọ̀tọ̀ bẹ́ẹ̀ bọ̀ ó ní bẹ́ẹ̀ da kankan ṣe mọ́. ìyẹn ni kí ló wáá sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kó lè bàjẹ́ wípé ìbáṣepọ̀ ti ń bẹ láàrin ìrì àtọ́lọ́run yóò gùn régé gbogbo ti ń jẹ́ ẹ̀dá pátá ó ní báwọn ṣe ọlọ́run nìkan ló fẹ́ bá ṣe torí kíni lèlè ti sọ́ọ̀lù bi khidmatil khaliqi kó lè bá láǹfààní láti gbájúmọ́ ìjọsìn ìkọ́nà ọba tó ṣe tó torí ẹ̀ dá wa ó lè ṣe xidima fọlọ́n ó lè ṣe bọ̀yì fọlọ́n yẹn ni pé ó lè láǹfààní láti sin lọ́n bó ṣe tọ́ àti bó ṣe yẹ. وقد ذكر الله تعالى الاعتكاف في قوله تعالى ọ̀pọ̀lọpọ̀ àyè lọ́lọ́run ti dákọ̀ ìtìkáf nínú Qur'an lákòjọ ní suratul Baqarah ọlọ́run ní à ń tọ́ ìrọ̀ baiti àdìtọ̀ ìfín anabi ibrahim àti anabi ismail ọlọ́run la ti pa àwọn méjèèjì láṣẹ àṣẹ kínni àṣẹ pé ẹ mọ ilé mi ọlọ́run lè tọ ìfín fáwọn tí wọ́n máa ṣe tawaf tí wọ́n máa rọ ìkọ́lé ọlọ́run wọ́lẹ̀ àkìfín àti fáwọn tí wọ́n máa ṣe àìsíkáf wàfi kọ́lé ta'ala wala tubashiruna wa antum akifun fil masajidi ẹ má ṣe súnmọ́ àwọn ìyàwó yín o lópin ìgbà tẹ́ bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ láwọn mọ́ṣáláṣí ìbá obìnrin ẹni láṣepọ̀ lásìkò ìtìkáàfù ìmọ̀ jẹ́ kí ìtìkáàfù kọ́ bàjẹ́ ni. wàkánì alòlùjà ìlẹ́yàtì wọ́lmùsirikún yaankofon ìdàmàbùdàtì àwọn ọ̀ṣẹ́bọ nígbà ìmọ̀ká wọ́n jẹ́ ní tó ṣe pé àwọn náà máa takú ti òòṣà wọn wọ́n máa takú ti lọ́rùn kúrẹ́tì ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tó wà nílé ìtakú sínú mọ́sálásí láti máa fi ṣèjọsìn fọlọ́n kéjọ ní Ramadan nìkan làá máa ṣe ìtìkáàfù àwọn ọjọ́ lásán náà tíyàn bá ráàyè fi ṣe ìtìkáàfù tí wọ́n jù rẹ̀ ọlọ́run tí wọ́n bò lóṣù dẹni àsùnmá lọ́sọ̀dọ̀ ọlọ́run àwọn àwọn ọ̀ṣẹ́bọ anímọ̀ṣe ìtìkáàfù ẹlẹ́rìí rẹ̀ ni pé ọlọ́ni wàjá wazná bíbà ní Isra'il al-bahra àwọn bàní Isra'il lẹ́yìn tọ́lọ́ntọ́ làwọn kò ń omi èyí tó gbé àwọn ọ̀tá wọn tó ti ń tẹ̀lé sí lẹ́yìn tọ́lọ́ntọ́ làwọn bẹ̀ tán fáàtàwọ̀ àlàkọ́ọ́mí yakufu ní àlàáfíàmì làwọn ń wá rí kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan tó ti wí pé wọ́n ń forí balẹ̀ wọ́n jẹ́ ní tó ti pé wọ́n dún ní má òòsa wọn lè tẹ́ ń jọ́sìn fún ọlọ́run sẹ́ẹ̀ làwọn yọ ní o wọ́n ń sọ ìrẹ́ Musa kà. àwọn kan ní ń jọ́sìn fún ọ̀sà yìí báwọn náà wà nǹkan bí ọ̀sà táwọn náà táwọn máa jọ́sìn fún anáìmọ̀sán áá àtàláyé màkà tiẹ̀ ní níta anyị lò pé ọlọ́run dákọ̀ káàfù náà. ìjọ Ibrahim <clears throat> sọ nípa àwọn náà ó lọ àyìn káàfù fún wọn ìyẹn àwọn tó Ibrahim fún wọn ní àwọn òòsà tó rí àti jọ́sìn fún wọn nàbọ́lù láàrin kìfín àníyí àní gbò lẹ́yìn tí ó dùn ní mọ́ ìmọ̀ jọ́sìn fún àwọn òòsàn wọ̀nyí. fàádàlẹ̀ ọkọ ìkọ́ mọ̀tàn tọ̀wé látàn ìndà tí ìlkàlẹ̀ ìbàdà màbúdàt yẹni pé wọ́n lo àkáfà lẹ́yìn tí ń tọ́ka sí pé àsìkò tí a máa lò ń di ó sáà àsìkò máa jágùn pọ̀ tó bá jẹ́ olóòtú àbí àti ń sinú fàṣẹ́ra Allahu ta'ala lil umma ọlọ́run wá ṣe lófin fún wa tá a jẹ́ ìjọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀tọ́ ọ̀dà báwọn kẹfìrí báwọn gbágbájú mọ́ọ̀sà ẹ̀yin gbájúmọ́ lọ́wọ́ ọba àti nínú mọ́ṣáláṣí wa khussa bil masajidi mọ́ṣáláṣí láti ṣe ìtìkáàfù ìyàtọ̀ tí ń bẹ láàrin ìtìkáàfù àti khalwa àìtìkáàfù sunnah ni bàbá wọ hálíwà wọ́n sẹ̀ di ẹ wá gbàdúrà lẹ́nu wọn ọ̀fẹ́ gbàdúrà lẹ́nu tó sẹ̀ tó sẹ̀ kú tó sẹ̀ pọ̀ wọn àtàǹjànú ìyẹn àjọ ń bára wọn sọ̀rọ̀ so hálíwà bídíà ni àìsíkáàfù òní súnà ẹ bá ń ṣe hálíwà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sì ní ọ̀bọ̀ máa lọ́wọ́ ìkíní irun kọ̀ọ̀kan ní kíná tọ́ba kìkò ní kí ń ẹ̀ẹ́kejì irun jimá náà kò tó ní lọ kí torí pé yẹn dá jimá kí kápọ̀ ọ̀daràn wákàtí kápọ̀ ọ̀dà kí irun jimá náà ń kọ́ so bídíà oníkálíwà ńlọ́jẹ́ so ìsìkáàf onísúnà onílànà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. afọwọ́ sọ pé wakọ̀dí láàzàmà nàbí yìí sallallahu alayhi wa sallam àdá ìsìkáàf anábì dúnímà ìsìkáàf ọ̀sà ń ṣe láwọn ọjọ́ mẹ́wàá èyí tó gbẹ̀yìn nínú oṣù Ramadan gbogbo ọdún lànàbì máa ń ṣe bẹ́ẹ̀ o ìlà máa ń rọ ẹ̀ẹ̀kan péré ńlànàbì ó ní òṣè ìtìkáf láwọn ọjọ́ mẹ́wàá tó parí nínú oṣù Ramadan ẹ̀ẹ̀kan ọ̀hún ó padà tún ṣe padà nínú oṣù Shawwal kí n tọ́ba tí òjò ṣe ó kulẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ tó ti fẹ́ dáwọ́lé tó ti fẹ́ máa ṣe lọ làwọn ọmọ wa ọmọ Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní bá sọ di ọjọ́ owó kálukú náà bá ń fààyè tiẹ̀ tó ṣe ìtìkáàfù wọ́n bá ń fi mọ́tíláṣà ń bẹ̀ ẹ́n ẹ̀sẹ̀ fẹ́fẹ́ jọ owó ọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀ ìtìkáàfù mọ́ nínú Shawwal lànàbí wa padà ṣe ìtìkáàfù ọjọ́ mẹ́wàá mẹ́yìn padà àkọọ́lẹ̀ tó jẹ́ àmà pé ànàbí tó ṣe ìtìkáàfù ní ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan tẹ́ ibi ogúnjọ́ kí ni wá ó lẹ̀ látìlẹ́kọ́dún òní wá ìgbọ́n náà wá fi mọ̀ pé à ìyàn àsìkò ńkọ́ ní òru rẹ̀ látòlè kọ́ dérì mẹ́wàá gbẹ̀yìn lọ́ọ́ wá sí i ló fi ajẹ́ pé àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn lànàbí wa ń padà ṣe ìtìká títí tẹ jáde ilé ayé. kọ́ọ̀lù àdìsá fáwọn tí wọ́n wá gbẹ̀yìn lábẹ́ Ramadan lábẹ́ sọ́ọ̀n látàṣodò rihal ẹ̀ má dìgbàdìgbà ìrìn àjò lọ sí mọ́sálásí kankan àfàwọn mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ yìí ńlọ tilẹ̀ dígbà dàgbọ̀n ká lọ ṣèjọsìn mọ́tíláṣí ọlọ́run ní mẹ́ka tànàbí madina àti mọ́tíláṣí ètò jìnnà jù ètí ń bẹ ní palestine ní jerusalem. àríhàn àròwáhìlò alẹ́ ti sáfàrà àléyà àwọn nǹkan àgbọ̀n tí yẹn máa gbò tí yẹn fi máa ń ṣe ìrìn àjò ìní máa ń pè ní rihal àṣetùmọ̀ rẹ̀ ni pé láyà jésù yata'abbadu fiha li ajli fadlin takhtassu bihi yẹn ni pé èèyàn gbọ́dọ̀ ṣe ìrìn àjò lọ sí ààyè kan tí ìwà ká yẹ ń pé ààyè yìí o ààyè tó má ni ààyè tó pàtàkì ni mo fẹ́ lọ ọbẹ̀ láti lọ máa jọ́sìn fọlọ́run torí o láti ń bẹ̀ẹ́ fààyè o kọ̀lẹ́tọ̀ o àyàfà àwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta àdébà àwọn tí ń lọ sí káwọ́là ọ̀rọ̀ ànẹ́bì wọ́n ń yapa rẹ̀ nu wọ́n ti súnà lẹ̀ wọ́n wá ń gbé bídíà wọ́n ń gbé lárugẹ. torí pé káwùlà àtàwọn ààyè míì táwọn èèyàn máa ń lọ lẹ́yìnsàlá àmàzíyà kò sí ọlá kankan fún un. bí mọ́sálásí wa ń bì ṣe rí mọ́sálásí káwùlà náà ṣe rí iye àtúntò gbà ń bí mọ́sálásí tọ́ba kírun ń bí iná lọ́ọ́ gbà mọ́sálásí káwùlà. fọlá yìí sáfìlà bùkà tèmínà lọ́kọ̀ọ́yìn lórí ọ̀hádìl masajid. àjẹpẹ́ yàtọ̀ sáwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́tọ́ náà láti di gbàdégbà kọ́ lọ fẹ́ ṣèrìn àjò láti lọ jọ́sìn mọ́tíláṣí kankan yàtọ̀ sáwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí. wala yunafi dhalika as-safara li talab al-ilm. ṣùgbọ́n tá a bá ń sọ nípa pé má di gbàdégbà kìí sakẹ́kọ̀ọ́ là ń bá wí o akẹ́kọ̀ọ́ ó lè ṣèrìn àjò lọ sílùú mi kódà kọ jáde kó nǹkan ń awi safar li ziyarati al-asdiqa má dìgbà dàgbà kí ti pọ́n fẹ́ lọ sí àbẹ̀wò ọ̀rẹ́ rẹ eléyìí kọ́ là ń wí o eléyìí kò sí ní tó burú kò sí ní tọkọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ o awi safar li ajli tijara bákan náà má sí àgbọ́yé kí ti pẹ́ fẹ́ ṣe ìrìn àjò látàrí pọ́ fẹ́ lọ ṣòwò eléyìí kọ́ ni ń bá wí o a láti rọ́ ẹ̀mí àyẹ̀bẹ̀ẹ̀ tẹ̀ kọ́ àwọn tí wọ́n jẹ́ mọ́lẹ́bí ni ìlú kan ní àwà yẹn wá di gbàdàgbọ́n fẹ́ lọ ọbẹ̀ eléyìí wọ́n fẹ́ o kò sí náà wọn ti akọ fàádà já ìzọ́n. wàlmọ̀mọ́nù ọwọ́ ètí akọ fún wa wà sáfàrò lè ájìlè bókan àti nì yóò ń gbàdọ̀ ya ó ṣe àjò lọ sáàyè kan tíyẹn rò pé bíyẹn bá jọ́sìn fọlọ́ọ̀n níbẹ̀ afdol mingeria ìjọsìn ọlọ́lá olóore ju kéyìn ó ṣe ìjọsìn láwọn ààyè míì lọ wáyé lá eh, àti pé kò sí ọlá fún ààyè kankan lẹ́yìn àwọn ààyè mẹ́ta tí a dá kan wàá nílẹ̀ ní báyìí dàtọ̀ fi àmọ̀dọ́ áfá àìbẹ́ẹ̀ ẹ̀kọ́ ààyè tó ọlọ́run orùkú bóyá tó bá lọ ọbẹ̀ àwọn ẹ̀sán tó gbà ń bí ìjọsìn àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ni àsìgbọ́lé lẹ́yìn mọ́sálásí Madina àti mọ́sálásí Kudus àyè mẹ́tẹ̀ẹ̀ta nìkan lọ pàtàkì gbogbo mọ́sálásí èkó tọ́bárí kó o ti kírun wọn ìbá àfi góòlù kọ́ gbogbo ẹ̀ látòkè tó yẹ délẹ̀ kí wọ́n tó kùránì sínú gbogbo rẹ̀ iye ládá téèyàn ó gbà ní mọ́sálásí ibi ìlèyàn ó gbà níbẹ̀ náà o. àwọn yìí sáfìrò lè ájìlì mákùbárà bákan náà èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò látàrí pé ó fẹ́ lọ ṣe àbẹ̀wò sàárè kan nínú àwọn sàárè ata mọ́sálásí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí yẹn bá fẹ́ lọ ọbẹ̀ àníyàn pọ̀ fẹ́ ṣe àbẹ̀wò mọ́sálásí lónìí ọ gbọ́dọ̀ láníyàn pé a wọ́n fẹ́ lọ kánà bíi Madina wọ́n fẹ́ lọ sí mọ́sálásí ànábì tó bá fẹ́ àníyàn ń lọ ẹ̀sẹ̀ lọ́gbà o Islam kọ́lọ̀ ń bá ní kẹ́ kàánì yẹsẹ̀dí lùgbò yá bẹ̀lẹ̀ hadith bàbá máa ń lo àdéhìsì látàṣọdù rihal ẹ má di gbàdàgbà lọ síbi kankan tàyè àyè mẹ́tẹ̀ẹ̀ta wọ́n á máa lo alẹ́nàáyé anisafa liziyara kọ́bùrì anabawiyi bàbá máa lo àdéhìsì láti lè fi takò àwọn èèyàn pé tọ́ọ̀bà lọ ṣe àbẹ̀wò mọ́sálásí ànábì kò sí tó burú tùmọ̀kọ́ wá sọ pé ó fẹ́ lọ ṣe àbẹ̀wò sàárì ànábì bàbá máa wá sọ pé máa ń sáfara lèlmàdínàtì fàlùtàkọ níyàtọ masjid tẹtọ bá fẹẹ ṣèrìn àjò lọ sí madina yóò jẹ pé àníyàn pọ̀ fẹ́ lọ ṣe àbẹ̀wò mọ́ṣáláṣí nìkan ìní ọ̀wà ní ọgbàyà rẹ̀ lẹ́nu mọ́ṣídà ó wà lẹ́yìn tó ṣàdó rẹ̀ hálò lẹ́yìn tó bí dákú mọ́ṣáláṣí bá ní kò sí ní burú wọ́n fẹ́ kéèyàn ó digbá digbà lọ síbẹ̀ wàá mẹ́lẹ̀ kọ́ burú ṣùgbọ́n sáàárẹ̀ ànábì fọlá àtúnṣàdó làwọn rí hàlù kọtọnà kéèyàn ti gbà sódàgbà kó ló ń fẹ́ lọ sí ibi tí ànábì kìí síbi tí ànábì nìkan ìtẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn ṣéwù ṣéwù ṣéwù àwọn ṣéwù ṣégè lóríṣiríṣi kọ̀lẹ́tọ̀ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ sàárè àbú ayé òbàdàntọ́rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ọ̀tọ̀ náà o fẹ́yìn náà á da ṣàdùn bá àlè ń lè àti ń tán àtàkọ́dọ̀ fi èmi pẹ́ ń bá ṣe bẹ́ẹ̀ ó ti di gbàdúgbà ó ṣe ìrìn lọ sáàyè kan tó lérò pé bóyá ọlọ́lá olóore ju àwọn àyè míì lọ sọlẹ́yìn àwọn mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àlẹ́tọ̀ láti di gbàdúgbà lọ sí mọ́tíláṣí kankan wàhálà bídíà lónítọ̀ǹṣe ibi tí ọ̀rọ̀ nípa ààwẹ̀ ibi tó parí sínú ẹgbẹ́ bíi àlàkalẹ̀ wa wáàsí òní jọmọ ẹ̀ẹ́dógún láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa kìtàbù hajj kọ́lọ́nkọ́sọ́wájú ọjọ́ mẹ́jọ lọ. àníjẹjọ ìgbà tí à ń lẹ́yìn tá a ti dánilẹ́kọ̀ọ́ tán tí ìbéèrè ti ń wáyé a rí pa sọ pé wáyà kan ń rùn àti kìnnì ni ó jóná so àwọn kìnnì kan ac bíi méjì àìsí méjì oní àjọná pẹ̀lú rẹ̀ mẹ́rin náà tẹ̀sí bó kọ́ jóná wọ́n á ní pé four five ní àásán bẹ̀túmọ̀ wájú pé méjì ní three thousand five ìyẹn ní ká san so mọ́tíláṣí ti san one five àwọn náà wàá fẹ́ san two thousand yòókù so ntọ́lọ̀ bá ní kọ́ kámẹ́nì kọ̀ọ̀kan wà lápò so two thousand péré ní tẹ́nìkan bá ti gbélẹ̀ khalas ó ti parí kọ́nà ọba kó ṣe wá lórí láyé àti ní alùkìyàmà rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وكنا عذاب النار أحسن الله إليكم جماعة يقف يقوي جزاكم الله خيرا فما شيخ هو عبد الله أمكم أن يسمعوا الشيخ وأن يسمعوا لوري láyé bí àti ní alùkàyàmà ànítorí ìjọba àsìkò àwọn abẹ́rẹ́ tó wà nílẹ̀ pọ̀ gan lẹ́nu ẹ̀rí pé táìmì wà ó wà extended torí pé àwọn ṣèkì wọ́n fẹ́ gbìyànjú láti rí pé a parí ọ̀rọ̀ Ramadan lónìí so that a lè bẹ̀rẹ̀ wá sí ní ọjọ́ mẹ́jọ. ìbéèrè àkọ́kọ́ ó ń bèbè rè pé ẹ jọ̀wọ́ <clears throat> wọ́n ní ṣe dandan ni kí ẹ máa fi pátá owó ìtura fẹ́ wẹ̀ kí ẹ máa wọ pátá lẹ́tọ̀ fẹ́ wẹ̀. yẹn ni pé ṣé dandan kéèyàn lo bàǹtẹ́ tó bá fẹ́ wẹ̀ kì í ṣe dandan. ẹ ṣètò ni ó yáyàn fọ́tò tó bá sàdúrà tẹ kó o ṣe kó o tó wọnú léwẹ̀ ètò ìsọ́nù tó ń fẹ́ kó o lè lo àwọ̀ rẹ̀ àdúrà tánàbí kọ́ wa ká máa ṣe tá a bá fẹ́ wọ àlàkálà ààyè tó sáfo tí yẹn bá ti ṣe é Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ithi fowó ti parí kéésìlá ni kéèyàn ò lo bàǹtẹ́ tàbí pátá tí yàn bá fẹ́ wẹ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀. <laughs> asan allah aleikum wọn ní ẹjọ wọ wọn ní sẹ sunna ni láti máa ń ka kulhu allah suratul ikhlas lórí gbogbo rákàtà bá parí ọ̀hún. eléyìí ò kọ́ ni súnà ìtẹ́ bẹ́ẹ̀ ni pé ṣé súnà ni kéèyàn máa ka suratul ikhlas níbi rákà tí ọba parí ẹ̀yìn àbí eléyìí kọ́ súnà súnà ni pé gbogbo tíyẹn bá rí kéèyàn ọ̀ka ń súra al-Qur'ani tó bá ti ń kà tán yọ ọkọ̀ kúlẹ̀ aláwọ̀ lẹ́yìn rẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lápèjì ní aláwọ̀ ọkà suratul ikhlas qul huwallahu ahad rákà ẹlẹ́ẹ̀kejì náà ọkà suratul ghashiya ìyálẹ̀ àtàkà suratul ghashiya níbọ̀ parí rẹ̀ ó tún ka suratul ikhlas eléyìí gàgà ní sínú ìyẹn ló ṣẹlẹ̀ nígbà yí ànábì sallallahu alayhi wa sallam tánàbí ran àwọn kan sàríyà àwọn ikọ̀ tí ń ṣe eh, tí máa ń lọ ń pò ní tí máa ń lọ kí ni a máa ń pa àwọn akẹ́lẹ́ eh, tí ń bẹ̀ àwọn ikọ̀ tí lọ́ọ́ máa ń ṣe alámì àwọn ọ̀tá sẹ̀ríyà nínú àwọn gbogbo ẹ̀hẹ́n sípàdé nínú àwọn gbogbo làwọn náà wà sùmọ́ ọ̀rọ̀ ayé jáde kẹ́lẹ́kẹ́lẹ́ wọn lọ bó làwọn ọ̀tá bó ní ẹsẹ̀ pẹ̀tẹ́ bó lágbára wọn nǹkan kan so anábì wọn rán àwọn kan lọ so ní àwọn tó wá rán lọ yẹn ẹnìyẹn tó bá ti á kí gbogbo ọ̀run tó bá ti kí báyìí gbogbo súrà tó bá rí ọkà yọkà sọ́rọ́tì rẹ̀ class yọkà lẹ́yìn rẹ̀ gbogbo tó bá rí ọkà yọkà sọ́rọ́tì rẹ̀ class lẹ́yìn rẹ̀ ah wọn àgbọn kasura ti rẹfilasi kasura ti rẹfilasi ọwọ kasura kàwọ tó ka rẹfilasi ọwọ kasura kọ bẹsẹ mímu yẹn ti máa kírun tẹmẹ nu tí ọba tí a tẹ lọrùn ẹ máa kírun fọlá yín sọmọṣà fòfòrò wọn wá dé màdínà wọn wá sàlàyé fànàbí ànábì wa béèrè pẹtọ ẹbí léèrè kí ni ìdíkì fi ń ṣe bẹ́ẹ̀ aa ó ní torí ìfẹ́ tó ń ní fífi rà ní o àtàwọn àròyìn Ọlọ́run ti ń bẹ ń bẹ sì ni pé ànábì òsì kọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ sọ́tí ṣùgbọ́n ẹgbẹ́ bá nìyẹn bá ṣe ń kà inú gángan súnà wọn kéèyàn wá kà lọ́wọ́ parí nìkan lébi bí àlelẹ́yìn pẹ̀lú tí sọ́wọ́ tọ́ súnà ọmọ tí yẹn bá rí kéèyàn ọ̀ka kéèyàn tó ka sọ́dọ̀ tó lọ́ọ́ fẹ́lẹ́ súnà lélẹ́yìn èyí sùn gbalá dá tẹ́pọ̀ sí ẹni nífẹ̀ẹ́ lọ́nu ẹgbẹ́ tí a nífẹ̀ẹ́ lọ́nu ọlọ́run nífẹ̀ẹ́ onítọ̀ náà ẹni lọ́nu bá tí a nífẹ̀ẹ́ ọlọ́run yóò nìkan nífẹ̀ẹ́ gbogbo àmàlẹ́kọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ àmàlẹ́kọ̀ bá tí a nífẹ̀ẹ́ àwọn àwọn àyàn tí ń bẹ lórílẹ̀ ní ó nífẹ̀ẹ́ oníkọ̀ náà tó léèyàn ní súnà. asalaamu alaykum n bẹ̀rẹ̀ ìpè ẹ̀jọ̀ wọn jẹ́ mùsùlùmí lẹ́tọ̀ọ́ sí sara àtúnṣe àti pàṣẹ àlejò sara. wọ́n ní kí mùsùlùmí sọ́lẹ̀tọ̀ sí sàárà àṣìṣe tí wọ́n sì lè jẹ sàárà ìyẹn lè jẹ sàárà tí wọ́n bá ṣe é tọ́tọ́nà mùsùlùmí lè ṣe sàárà ìyẹn lè ṣe sàárà fún òkú tó ti kú irú sàárà òfúlọ́kàn lóore jùlọ lóore kámọ̀ kò sí ní tó burú ẹgbẹ́ ń bá àwọn èèyàn ìyẹn lè ra pẹ́pẹ́ta lọ́ra lọ́ra lọ́ra rẹ̀ ẹgbẹ́ ẹ bá ń bí fún wọn kí wọ́n mú ládá tí ń darí ń bẹ̀ kọ́ lọ bókù mi sàárà lẹ́yìn náà ẹgbẹ́ ń pa àwọn ẹ bá ń dáná oúnjẹ fún wọn kí wọ́n jẹun sàárà rẹ lẹ́yìn náà ẹni tí wọ́n bá fún òfin tó burú láti jẹ́ ṣùgbọ́n èèyàn wá fẹ́ ṣe sàárà fún sàárè tó dáa jù gángan ẹni sàárà tó ṣe pé kò ní jẹ́ òun ṣùkùṣùkù dá wáíwáí èèyàn ṣe ń jẹ fáwọn èèyàn nísìnyí wọ́n bá ti yà ń bẹ̀ lára rẹ ti jó kánú ṣùgbọ́n èèyàn gbẹ́ kànga àbí èèyàn la gọ́tà ìyẹn tó búlọ́ọ̀kù sí lọ́tún ló sì kútọ̀ ládá tí ń bàrí ń bẹ́ o kọ́n bá bàbá mi kọ́n bá wọn náà mi. lópin ìgbà táwọn èèyàn bá ṣe ń kọ́ bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ ni sọ́dákò tó ń já ríyà níbi tẹ̀sán rẹ̀ tí ó sábà rìn lọ tí ó máa rìn lọ tí ìdíjọ́ àlòkè àmọ́. sọ̀rọ̀ ìjọba lọ ni pé kò sí ní tó burú láti ṣe sàárà kò sí ní tó burú láti jẹ́ ṣùgbọ́n àwọn sàárà ah, o ẹ lọ o sọ má dá lóhùn sẹ́yìn àwọn eléyìí àwọn adágbégbá ni àwọn eléyìí àti pé bẹ́ẹ̀ ni wọ́n gán ṣe ṣe tí a fi ń yan sàárà fún ọ kí àwọn bá yín ti kú àìlọ sí sàárà ńlá ti sàárà fún ọ òkú ọ̀run ti fẹ́ máa bínú àwọn jẹ́ wọ́n bínú o òsìkò ọ̀run kankan ti ń bínú òsìkò kú tó dẹ́kun mùsùlùmí tó jáde láyé táwọn ọmọ rẹ̀ sì ń kí ọ̀run tí a ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ òkú ọ̀run bolo ti ráyè dùnú sojú bẹ́ẹ̀ lè yà lọ́wọ́ àbúrò náà kẹ́ lọ́wọ́ tó lànà tí ń sojú bẹ́ẹ̀ lọ bala yìí fẹjọ́ nù. asan allahu alaykum wọ́n tún béèrè pé ẹ jọ̀wọ́ ọ̀nà wo ló dáa jù láti máa rántí òkú wa tó bá kú àti wípé ẹni tó bá kú nínú ẹbí yẹn tó ṣe wípé ẹlẹ́sìn kejì ni sálẹ̀mọ̀ sàdúrà fún oúnjẹ bákan náà ìbánikíkun irú sàárà ta ni a lè ṣe ilé ìtàn yẹn fa lè ṣe ní jọ́ ìjọ kẹta tó kúkú àbíjọ kẹjọ àyè irú ti omi àti oúnjẹ. ẹ bá hẹn kí ni bẹ̀rẹ̀. wọ́n ní sá wọ́n bọ̀ ọ̀nà owó jáde láti rántí òkú. ọ̀nà tó dáa jù láti rántí òkú gbogbo ẹ̀ lànà bí o ti ṣe lálàyé fún wa òkú bàbá wa lè kún tòótọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n jọ ń tẹ̀lé ńgbà tí wọ́n bẹ láyé gbogbo àti ìyàbá ti ń ṣe dáadáa sí wọn yóò máa wà nípò pé ìyẹn ti ń ṣe dáadáa sí bàbá àti ìyá rẹ̀ náà abúlé ibùdó náà máa rò bá ní sí i ó lárúbáwò oko kan bó ṣe lárúbáwò oko ó sì rà sọ̀kalẹ̀ lórí nǹkan àgbọn rẹ̀ tí ń gbọ̀n lọ láwọn àti tìbẹ̀rẹ̀ rẹ̀ ó sì owó fún lárúbáwò oko ẹ̀sìn nǹkan àgbọn tí ń gbọ̀n lọ ó gbé lábáwó okun ó gbélé lórí ó fi ṣẹbọ fún. níta jẹ́ lọ́wọ́ ni à ah, bóò ló ti jẹ́ ẹ̀rí abúláìbó ni Umaru ni à ah, fọ́rẹ́ nítorí ọ̀rẹ́ bàbá mi Umaru òní. ó yìí sọ́kọ́tà níbi sọ pé lára dáadáa téèyàn lè ṣe fókù ọ̀run tó ti fún oní ẹ̀mí kéèyàn ò ṣe dáadáa sí ẹ̀ ń bá jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀ nígbà tí bàbá ń bẹ láyé ọ̀nà kanu ọ̀nà ẹlẹ́ẹ̀kejì gbogbo gbà pátá tába ti ń kírun tá à ń bẹ lọ́run tá ń ṣàdúrà fúnra wa á máa ṣàdúrà fókù àdúrà fókù ṣíṣe kìí ṣe jọ jimá nìkan kìí ṣe jọ ọdún léyà nìkan kìí ṣe gbà túmọ̀ gbogbo ọ̀rọ̀ táwọn wọn bùkátà sí àpọ̀fà àwọn òbùkátà sí ẹmọ rárá tí wọn bẹ láyé àlè bùkátà mọ ní ẹmọ ti lè kú báyìí bí ó ti ń ti kú òun ní ẹ ti bùkátà sí wa látàrí pé a máa ṣe àdúrà fún wọn. إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له so bí yẹn bá ti jáde láyé èyí ó ṣiṣẹ́ rí yóò fi gbalada ó tàn mí ọ̀rọ̀ onítàn àyàfi nípa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tánà dídá kan lára ẹ̀ ní ọmọ rẹ ti ń ṣe àdúrà fókù rẹ̀ lẹ́yìn tí wọ́n jáde láyé tán. ok anábìrin tí ẹ bá jáde láyé a ṣiṣẹ́ rí àgbègbè aládá ọ̀tá náà rò nítọ̀hún àfi nípasẹ̀ nìkanu mẹ́ta ọ̀nà kínní ìlànà sadaqatin jariya sàárà àti yẹn sọ pé ládàá rẹ̀ yóò máa tẹ̀síwájú ládàá rẹ̀ yóò máa lọ yóò máa lọ yóò máa lọ yóò máa lọ tí òní jẹ́ èso ìgbòtò jẹ́ wà tí ó dà wáíwáí èmi. ọ̀rọ̀ àìlèmí yìí ń káfà òbí yìí àbí mà tí èèyàn ní òkú ti ní màkà bóyá máa dé bèè bóyá ọmọ fíkìú bóyá ọmọ koran tó ti á fi mọ àwọn èèyàn wọ́n ìgbà tẹ́ni tó fi mọ tó náà bá fi mọ àyàn tó náà fi mọ àyàn tó náà fi mọ àyàn yóò máa gba ládàá yóò máa gba commission lórí wọn. kíkọ́ tọkọ yẹn nífẹ̀ẹ́ plumber àbí tọkọ yẹn nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ o ètò lẹ́yìn náà ń wí o tọkọ ní àlámọ̀rí ẹ̀sìn àwòwálàdé nsọ́ọ́lẹ́hìn yẹ́dọ̀rùn láwò àbọ̀mọ́rẹ́ téèyàn fi ilẹ̀ sáyé tí ń ṣe àdúrà fún ọmọ rẹ lọmọ téèyàn fi sílé kéwù kọ́lẹ́kọ̀ọ́ nípa alukoran nípa àdìsá níbi wa Muhammad eléyìí lọ́mọ rí wọn tọrọ náà lè rò tí ọmọ ń pa ẹ̀sìn kankan eléyìí sọmọ rí ọmọ búlẹ̀ lẹ́yìn o náà. ẹbí yẹn tí èsì mùsùlùmí tí bá ń bẹ láyé ìyẹn lè ṣàdúrà fún ìyẹn lè tọrọ ọ̀dà ayà fún látọ̀dọ̀ Ọlọ́run wọn tọ́ bẹ́ẹ̀ lè ṣe bárúbárú bá ń ṣe jáde láyé máa kánà lè nàbẹ́yì wọ́n lè dín kọ̀lẹ́tọ̀ fànàbí ọlọ́run kò bójúmu fẹ́ntọ́jú onígbàgbọ́ òdodo láti máa tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ fókù rẹ̀ tó kú tó ń gàtí mà pé ọmọ náà jẹ́ wíìmù lélẹ̀ ọmọ náà jẹ́ àná lélẹ̀ ìyẹn gbọ́dọ̀ sàdúrà fún. àmì Ibrahim aleyhi salatu wa salam ìgbókùn bàbá rẹ̀ sílẹ̀ síbà bọ́ ọ̀gbọ̀ olùlà aspect rẹ̀ ìmọ̀ abẹ́lẹ̀ ń fọ kọ́lọ́wọ̀n ọ̀bá kọ̀ fún mi láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n náà fún so òkú yẹn tó bá ti lè kú tí èsè mùsùlùmí tó ọlọ́run jẹ́ kẹ́yìn rí ọ̀dá o bárabẹ̀rù ló ń bá lọ ọlọ́run jáwọn máa rí ọsẹ́ sí o àwọn ìyàwó rẹ̀ ọlọ́run jẹ́ wọn ó lè sọ sí o àdúrà tó ṣùgbọ́n àdúrà fún gángan kò sí. assalamu alaikum alaikum wọ́n ní ẹ̀jọ̀ wọ́n mùsùlùmí tó ṣe pé contractor ni ṣé wọ́n tó lè gba contract láti bá wọn church. kò dára fún mùsùlùmí tọ́jẹ́ kọ̀ǹtrátọ̀ láti gba kọ́ńtrákì chọ́ọ̀chì láti bá wọn kọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ó ti dì sọ́fún yìí pé ó kún àwọn èèyàn lọ́wọ́ lórí àti bẹ́sẹ̀ lórí àti ṣe ń tọ́lọ́ ọ̀bọ̀ ọ̀fẹ́ ó lè lè lára ń tèkọ́ ṣùgbọ́n mẹ́ńtàrọ̀ kàṣẹ́ àǹdìlá ẹ̀ ń bá torí ọlọ́run tó fi nǹkan kan lẹ̀ àwọ̀dàhù lọ yọ káyọ̀rọ̀ mi nìyẹn ntẹ́ lóore jùlọ ọlọ́run ti fẹ̀sẹ̀ fún. asalaamu alaykum wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ ń bá jẹ́ oníṣẹ́ ìjọba tó wá wà ní altikaf sóńtọ̀ ní ẹ̀tọ́ àti máa lọ síbi iṣẹ́ rẹ̀ nígbà tó wà ní tìkàfì. àtàbàṣẹ́ nípa altikaf ọ̀rọ̀ méjì làwọn èèyàn fàáfẹ́ nípa akọ́lù mọ́dà tí ń lè ìtìkáf àsìkò wo ló kéré jù tí ẹ̀ lè fi ṣe ìtìkáf àwọn tí ẹ̀kọ́ jù náà àwọn àfa wọn ni akọ́lù mọ́dà tí ń yẹ òmù wà láyìlá ọ̀sán kan òru kan odindi ọjọ́ nìyẹn fi ṣe ìtìkáf ló kéré jù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfa míì bí àwọn hanabila nínú ẹgbàwọ ọ̀rọ̀ kan wọn ní láàbọ ṣẹ́jú márùn ṣẹ́jú mẹ́wàá tí ọba ti dàníyàn pẹ́rẹ́ǹtì káàfù lòún ń ṣe ẹni tí ń ṣe ètò káàfù ṣùgbọ́n ìtọ́tí àwọn jùlọ ni wípé èyí tó tóbi jù èyí tó dáa jù ní ètò káàfù èyí tó kéré náà ṣètò tí a ṣe ètò ọ̀sán kan òru kan ṣùgbọ́n ẹgbẹ́ bíi ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba fatakulọ́ ṣòwò kó gbàdọ̀ lọ́mọ́fẹ́ nígbà bá ń lọ láti bí sẹ́ kó tó dàbí pa sí masilasi so tí àsìkò fìlà tó lè máa ṣe dídí ìtìkáàf torí pé máa láàyè ọ̀kadà kó lè mú láàyè ìtìkáàf jù lọ ntí ọba rọrùn kákó gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà èyí ò ní fẹ́ ìtọ́ bá pọ̀ jù náà lẹ́ẹ̀ sọkọ́dà ń yé báyìí. assalamu alaikum ó dàgbẹ́ bá ní dáhùn ìbéèrè yìí bọ̀wọ́ ẹni ń béèrè pé bàtẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta kristian dan sọ ni, pé àwọn mọ́sálásí yòókù sáwọn yẹn sí ìwọ̀ ni. tábà gbọ́rọ̀ ẹni ẹ̀yẹ dáadáa ìtàn sọ ni pé bóyá lápèjì yẹn fẹ́ lọ sẹ́yìn tìkáàf àbí yẹn fẹ́ lọ sí ọjọ́ sí ìbáàdà kan kò lẹ́tọ̀ọ́ kéèyàn wá gbígbá dàgbà ọjọ́ mẹ́ta máa lò ń bẹ́ o ọjọ́ márùn-ún ní oṣù kan máa lò ń bẹ́ o àyàfi mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta o. akálàṣe nínú àwẹ̀ bí àwọn mọ́ṣáláṣí mẹ́ ládùúgbò wa kọ̀ gbádùn àwọn mọ́ṣáláṣí kan mẹ́tẹ́ pé àwọn ìmáàmù bẹ̀ wọ́n yanjú wọ́n á máa parí kùránì bíi méjì mẹ́ta kí ọ̀ràn dáhùn ètò tán yẹn lè lọ bẹ̀rẹ̀ kí ìyàlẹ́sẹ̀ ìtìkáàf kò sí ní tó burú mẹ́wọ̀n. mọ̀kẹ́ àwọn aṣọ pé tọ̀ káwọ́lá ló ń tẹ́ lọ kíni mọ́tíláṣí kalẹ̀ ń fẹ́ lọ ṣẹlẹ́wù ní ọ̀tọ̀ náà ṣẹlẹ́wù ṣẹlẹ́wù ọ̀tọ̀ náà kì í ṣe tó bá yá láti san ìtìkáàfù èèwọ̀ ní láwọn mọ́tíláṣí gbogbo àti mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta rárá bí wàá rí nù àdéhùn tánà ti sọ pé láti káfà ìlà fèsàlásà ti màsáájídà ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́yìn ìtìkáàfù tó lè pé ní ládàá tó lè pé lẹ́sàn-án bí àìsí káàbù téèyàn bá ṣe láwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta hàn. ìbéèrè o mọ́ṣáláṣí ọlọ́run látọjú yẹn ní mẹ́kà ní káàbà téèyàn bá kí ọ̀run wákàtí kan bẹ̀ ìtí ó fi lọ́lá ju kéèyàn kí ọ̀run mọ́ṣáláṣí yòókù mi lọ hundred thousand láàdá ló fi san ju ìyẹn téèyàn bá kí ń bì lọ. ẹ bá ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ tọ́lá àǹfààní láti kí ọ̀run wákàtí márùn-ún lọ́jọ́ mẹ́wàá tọ́ba dé ládàá pẹ̀lú ó ti di bílíọ̀nìà lábala ládàá nù bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá jẹ́ pé mọ́sálásí ànábì lọ́ba ti kírun ìrun wákàtí kàtí yàn bá kí mọ́sálásí ànábì one thousand ládàá lèyàn ọgbà lórí ìrun wákàtí kọ̀ọ̀kan ètí yàn bá kí ní kúdùsù five hundred ládàá lèyàn ọgbà ẹ bá ṣe ìtìkáfù láwọn àyè ohun tí wọ́n wọ̀lẹ́sẹ̀ lè tìkáfù kálẹ̀ tìkáfù ẹ̀sán tó wọ́n rí yóò ju tàwọn tí wọ́n kà ṣe ìtìkáf láwọn mọ́ṣáláṣí yòókù lọ. olùkọ́sí. assalamu alaikum wọ́n ní ẹ̀dá kan bá ní sọ̀rọ̀ yìí nípa bá a ṣe máa forí kalẹ̀ wípé <clears throat> wọ́n ní ṣé orúkún lákàn lọlẹ̀ ni àbí ọwọ́. ó dín bí ìbéèrè ńlá ni eléyìí lẹ́yìn tó ṣe pé àwọn àáfàá gángan wọ́n fi máa ara wọn lábalábẹ́mu ṣùgbọ́n jù bóyá lọ́ni wípé kò sí ìta ṣe ń bẹ̀ tá a ṣe orúkún lọ́kọ́ lọ lẹ́ni ọwọ́ lọ́kọ́kọ́ lọ lẹ́ni kò sí ìtí ẹ̀lẹ́rìí lórí ọ̀wọ́n síkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé ọ̀bá mi kọ́ yìí ń lọ́nkọ́ bá mi kẹ́ bàbá wọ́n ní àdéhùn wá lórí pé ọwọ́ ni kọ́kọ́kọ́ lọ́ọ̀lẹ̀ kéékó tó tẹ̀lé wọ́n ní àdéhùn mọ̀tọ́rí bùnmi ṣùgbọ́n àbáwá àlùbáni àwọn ní òòrí bẹ́ẹ̀ wọ́n ní bóyá bàbá wo bíra kún mi bí ṣe máa ń lọlẹ̀ ọ̀rọ̀ tó sápọ̀ ni jíjẹ lọ ní wípé kò sí ṣe ń bẹ̀ tí àṣe ọlọ́run balẹ̀ fi fún wa àìsàn ọlọ́run lókè wọ́n ní ẹ jọ̀wọ́ kí ni ìdájọ́ ọkùnrin tó kọ̀ fún ìyàwó ẹ̀ láti lọ sí altikaz. wọ́n ní kí ni ìdájọ́ ọkọ tó kọ̀ fún ìyàwó ẹ̀ láti sọ altikaz kọ̀ lẹ́sẹ̀ ń tọ́lá kọ̀ fún ọ ìyàwó ni ọ gbọ́dọ̀ kọ̀ fún láti má bẹ́ẹ̀ yóò bùkátà sínú àwọn ọjọ́ tó fẹ́ lọ fi ṣe ìtìkáàfù kò sí nítorí kan ṣùgbọ́n ìtọ́ dáa jù tó bá ti gbà yọ̀ǹda yọ̀ǹda fún ọ̀fẹ́ lọ lékún níjọsìn ní ìmánì ni lòsùnmọ́ tó bá kọ̀ fún kò sí nítorí burú ó lè kọ̀ fún ẹ̀tọ́ rẹ̀ ni. tó tábà ń sọ nípa obìnrin lẹ́yìn ọlọ́run ẹni tó wọ́dọ̀ tóbi lẹ́mìí rẹ̀ jùlọ ọkọ rẹ̀ ni. lẹ́yìn náà lọ́sọ̀rọ̀ á kan bàbá àtìyá rẹ̀. مرتين طيب قسم الله قسم الله لكم wọ́n ní ẹ̀jọ̀ tí ẹ̀ bá tó bá tan rédíò rẹ̀ tó bá rí i pé wọ́n ń ṣe àdúrà lórí rédíò bí àwọn tó ń ṣe àdúrà yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn kejì àwọn christian in particular tó yẹ pé tí wọ́n ń ṣàdúrà lórí yẹn èyí tí ó ń tọ̀ níbùkátà sí ṣé ẹ lè máa ṣe àmì àmì àmì ṣáájú ìkíní islam ò ní apá kejì inna dina inda Allah al-islam ọwọ́ tí ń jẹ́ sí níwájú ọlọ́run tí ò ní gba ẹ̀sìn míì mọ́ lẹ́yìn rẹ̀ islam ẹni tí ó ti ṣe islam al mílàtún wáhídà ẹ̀ntì ń bọ̀dí ẹ̀ntì ń bọ̀pẹ̀ àti ẹ̀ntì ń bọ̀ jésù sínsì jésù kẹfẹ́rí gbogbo wọn. ẹyẹ títí sẹ́ni bá wá ń ṣe àdúrà lórí rédíò àdúkẹ́ ìsọ̀rọ̀ rédíò síkà ń gbé wá ni ọwọ́ jẹ́ ohun tí ọ̀gá tó bùkátà sí fíyàn lè sàmì ò lè sàmì torí kì í sọlọ́ọ̀ ń pè jésù ní ń pè jésù ní ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́run báyìí ní ẹ̀pẹ̀ ní olómi àpè kò ní àpè jésù kò ní àpà níbi àwọn Muhammad sallallahu alayhi wa sallam ó yà sẹ́yìn bá ń sàdúrà àwọn pípa lórúkọ ànábì mọ́mà ó sórí rẹ̀ ó lè sàmì lórúkọ ànábì bó wà ní ó kọ́ ọlọ́run lágbára ọlọ́run. asan allah ilaykum asan allah ilaykum abẹ́lẹ́ ọkùnrin àwọn sheikh wa ní ẹ̀sán olórí wọ́n ti tún pé ó ń kálukú wa sí ọ̀nà náà nìyẹn wípé n tá a máa ń sọ bí ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì eléyìí náà lára àwọn akọ́tọ̀ ni kọ́lọ́n sọ àwọn kálukú wa ìbéèrè tó parí wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ má ṣe wípé before Ramadan kí Ramadan tó dé ń tọ́ ma yẹn náà fi lára ara kà mọ́kànlá tó ṣe ní Ramadan yẹn yóò ma yẹn mọ́kànlá náà lọ ìyẹn tó ma yẹn lóru tí o máa yẹ lọ ní àbí oníbó bí o ti ṣe yan náfìlà ní Ramadan. kò sí ní tó burú láti máa tẹ̀síwájú bẹ́ẹ̀ nínú Ramadan ṣùgbọ́n ìtọ́ dáa jù nínú oṣù Ramadan oṣù tó fi pé èèyàn tó máa ń tó ń lékún níṣẹ́ olóore ni ṣùkú tó ṣàfikún kò sí ní tó burú látọjú ẹ ń bá dún ní máa ń mọ́ṣáláṣí ọlọ́run ní Mákà àbí Màdínà ìta àfihàn yẹn náà fìlà rákà mẹ́wàá ntaasi mẹ́ta lẹ́yìn rẹ̀ twenty three làwọn máa ń ṣe sínú Ramadan àwọn ká tún lékún níjọsìn fọlọ́wọ́n ọba sí ká lékún ká tún súnmọ́ sí náà sọ pé ló fi wá nù hadith pé tí òru ọjọ́ àkọ́ òru àkọ́kọ́ nínú oṣù Ramadan tó ń bá ti lè ru báyìí lọ́la àwọn àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo ilẹ̀kùn àlùjánnà pátá òní wọn ó sì wọn à ní tí kankan bẹ́ẹ̀ gbogbo ìlẹ̀kùn náà pátá ni wọ́n ti pa wọn àmì sí kankan níbẹ̀ gbogbo àwọn mọ́rọ́dọ́tò ṣẹ̀yàtìn àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù àwọn tí yòó dékè èèyàn ọ̀rá yìí fi tọ́lọ́run wọn ó dé àǹsẹ́ kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ yòó náà di ìmọ̀ náà dé yìí ẹnìkan máa wá lọ́gbọ́n pé ìrẹ́tọ̀ ń bá ń fẹ́ dáadáa á pẹ́ gbé tètè máa bọ̀ àsìkò rẹ̀ lé ọ̀yà bá gíyà sáré akọ́fẹ́ ẹ̀ka pé àìdá nìkan lọ́ọ́ máa wá ń tiẹ̀ ọ̀yà àjáwọ́ bí ní gbogbo òfin kọ̀ọ̀kan ní àwọn ọjọ́ tí lẹ́nu Ramadan ní tètè iná wáyé nǹkan afẹ́fẹ́ rẹ̀ ni wípé wọ́n fẹ́ kéèyàn tún lékún nífẹ̀ẹ́ olóore kéèyàn súnmọ́ lọ́n pẹ́kípẹ́kí sí nínú Ramadan abẹ́nú ọ̀gá subhanahu wa Ramadan dojúkọ wá àwa náà dojúkọ ọlọ́run jẹ́ àpàdé láyé àti àlàáfíà ara ọ̀ bí ọjọ́ àwọn Yorùbá wọ́n ní tí ń lu àjẹnú àwẹ̀ ní sinmi ní sáàrì ní kọ́lọ̀ ní jẹ́ ká fi sinmi ní kọ́jọ́ ká fi jẹ́ gàrí kọ́mọ̀jẹ́ àjẹntà bá rí ní sáàrì tàbí ní ìtùnú ọlọ́run fún wa ní àlàáfíà tó pé láti fi gba àwẹ̀ náà àrísìkì Ramadan bùkátà sí ọlọ́run pèsè àrísìkì fún wa síwájú Ramadan ọlọ́run pèsè fún wa lẹ́yìn Ramadan nínú Ramadan ọlọ́run pèsè fún wa ọlọ́run àwọn òkú ọlọ́run bá nìkan bá ní foríjì wọn. ẹ fẹ́ jà gbàgbé two thousand naira tí a béèrè fún. wọ́n ní six hundred yìí wọ́n ti rí gbà ní àpótí àdé sọ̀rọ̀ ẹ̀dá kan ọlọ́run bá láṣẹ rí ntika lukuba ní níkàpá ẹ jẹ́ kí a mọ̀ wá wọ́n máa ń sọ̀kọ́ dèmí lè anfusikum min khairin tajidu fa inda Allah gbogbo ń tẹ́ bá ti wájú lóore ẹ̀ẹ́rì lọ́bẹ̀ lọ́n kódà wíwà khayran wà á àbẹ̀mọ̀ àjẹrọ̀ yóò tóbi lẹ́sàn yóò da jùntà mẹ́lẹ́dẹ̀ lọ abúlé ọ̀bà sọ̀rọ̀ àwọn àtàlà kó pèsè fún ẹnì kọ̀ọ̀kan wa alámìnà ní sálùkà lóko dà wọ́n tó kọ̀ọ̀rọ̀ àfáàfà wàlígínà اللهم رحمتك نرجو فلا تكلنا لانفسنا طرفة عين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọlọ́run sọ yín lẹ́sàn